أعوذ بالله من الشيطان الرجيم ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين مرج البحرين هذا عذب فرات وهذا من الوجاج وهذا مليون وجاج وجعلنا بينهما برزخا وجعل بينهما برزخا خلق من الماء بشرا فجعله نسبا وسحرا وكان ربك قديرا ويعبدون من دون الله ما لا ينفع وكان الكافر على ربه ظهيرا وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه إلى ما شاء أن يتخذ إلى ربه سبيلا وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوبه خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ní òní ọlọ́run bá fẹ́ ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run bá ń sọ àwọn ìdẹ̀kùn rẹ̀ èyí tí ó ga bẹ́ẹ̀ pé ọlọ́run bá ti ṣe fún àwọn tí wọ́n jẹ́ àwọn tá a wà lórílẹ̀ ayé yìí láti jẹ́ pé kí àwọn tó jẹ́ kèfèrí kí wọ́n lè bá ronú sọ̀rọ̀ ọlọ́run ọba dáadáa kí wọ́n dẹ̀ ti ara bẹ́ẹ̀ kí wọ́n máa jẹ́ ẹni tí ó máa ṣe ìbáàdà fún ọlọ́run ọba ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ní àyà fifty one nínú suratu ọlọ́run ọba ní wàhálà òṣìnà laba asna fi kulli qaryatin nadhira àyà yìí tí a kà yìí ọlọ́run ọba fi ń jẹ́ ẹni tí ń ṣe ìgbétóbi fún òjíṣẹ́ lámùsà sálàmù ọlọ́run ọba ń ṣàlàyé ń bẹ̀ láti jẹ́ pé ká mọ̀ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba rán sí gbogbo ayé pátá yányán gẹ́gẹ́ bá a ti kà fún wa náà níwájú pé òṣìṣẹ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba gbé òun dìde inú Bukhari àti Muslim ìlàlẹ̀ ahmed wal aswad àtẹ̀yàn funfun ni o àtẹ̀yàn dúdú ni o àti èèyàn àtàlìjẹ̀ nù ọlọ́run ọba rán òṣìṣẹ́ ọlọ́run ọba sí gbogbo wọn ọlọ́run wa ni tó pé àwọn ọlọ́run ọba wà láòṣì iná káláwọn ọlọ́run ọba ká ní nǹkan tó yẹ pé ó ti wù wá ni kí àwọn ọlọ́run ọba ó ṣe nígbẹ̀yìn ayé ọlọ́run ní lába asná fi kulli qaryatin nadhira ọlọ́run ní nígbẹ̀yìn ayé tó pé tó wù wá ni àbá gbé dìde àbá ti gbé dìde fíkúnlẹ̀ kọ́ọ̀rù yàtì nínú ìlú kọ̀ọ̀kan àbágbé nàbí ìrọ̀rùn ẹni tí ó máa kìlọ̀ fún wọn àbágbé dìde fún wọn ọlọ́wọ́n bá ṣe òjíṣẹ́ rẹ̀ lẹ́nu ṣe pé ọlọ́wọ́n bá rán sí gbogbo ayé pátá yányán ṣùgbọ́n àwọn ẹ̀nẹ́bí ọlọ́wọ́n bá tó ṣáájú lọ ọlọ́wọ́n bá máa ń jẹ́ kó jẹ́ pé yóò ran ànábì kan sí àwọn èèyàn kan ṣùgbọ́n bí wọ́n bá ti máa sábà ran àwọn ànábì ọlọ́run ọba agẹ́bà ṣàlàyé fún wa ìlú tó lọ́ba máa sábà mú ni ìlú tó bá pò ló bá tóbi jù tọ́lọ́ba ti gbá àwọn ànábì ọlọ́run ọba dìde yóò ran ànábì ọlọ́run ọba yẹn sí gbogbo sí àwọn aráàlú yẹn ṣùgbọ́n àwọn ìlú tó bá wá sẹ́kù tó jẹ́ àwọn ìlú kéékèèké ọlọ́run bá tún máa ń rán àwọn ànábì ọlọ́run bá kọ̀ọ̀kan sí wọn ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba yẹn ọlọ́run ọba yìí dárúkọ ọ̀pọ̀lọpọ̀ wọn ní kùránì ló jẹ́ pé tẹ́lẹ̀ ní àwọn ànábì ọlọ́run nǹkan táwọn afá àgbà náà ni pé one hundred and twenty four thousand àfá kan sọ pé òun náà ni àwọn ànábì ọlọ́run bá tọ́lọ́run bá rán sórí ilé ayé mẹ́rin náà ọlọ́run bá wá dákọ́ ní kùránì ọlọ́run bá dákọ́ twenty five so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba tún jẹ́ pé òun náà àwọn tí jẹ́ àwọn ànábì ọlọ́run ọba kọ̀ọ̀kan àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan ìmọ̀ràn sí ìlú kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tó bá rán òjíṣẹ́ kan sí tó yẹ pé ọlọ́run bá gbé jáde láàrin odidi ìlú tó tóbi jù láàrin gbogbo àwọn ìlú àwọn ẹ̀rọ ọlọ́run bá wá mẹ́ńṣọ̀n wọn nínú kùránì ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn òjíṣẹ́ tó kù yẹn ọlọ́run bá ó jẹ́ tó ṣe yí pé kì í sábà mẹ́ńṣọ̀n wọn lọ́sọ̀ pé wàmí ní ùn máa kọ sọ́sìnà ùn àlẹ́ yìí wàmí ní ùn lámìnàkísùn àlẹ́ yìí nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn kan wà tá a ṣàlàyé wọn ìwọ̀nba péréte lọ́wọ́ bá ṣàlàyé wọn ló sọ̀tàn wọn nu kùránì ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́wọ́ ọba òsìkí ni ò sọ̀rọ̀ wọn nu kùránì kiri so látara bẹ́ẹ̀ ọlọ́run á ní wà ànábì o iṣẹ́ tànábì wa tóbi ju owó iṣẹ́ àwọn yòókù lọ iṣẹ́ tó bá gbé bá ànábì ó tóbi ju owó iṣẹ́ àwọn yòókù lọ iṣẹ́ títò iṣẹ́ ọlọ́run ọba òun ni pé yóò ṣe dáwà fún àwọn ará mẹ́kà tó bá dún kúrò lọ́dọ̀ ará mẹ́kà wọ́n tún gbé kúrò bẹ́ẹ̀ wọ́n wà ṣe dáwà yẹn káàkiri gbogbo ayé rẹ́gbẹ́ ìṣọ́ ọlọ́run ọba nígbà tí ń bẹ ní ayé àwọn ará mẹ́kà lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ dáwà láti ọ̀dọ̀ wọn ó ṣe dáwà yẹn fún wọn tó jẹ́ pé àwọn ò àwọn ará àmọ̀dínẹ̀sẹ̀ wa gba dáwà yẹn lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba lẹ́wọ̀n náà ará àmọ̀dínẹ̀ gba dáwà yẹn lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba dandan ní fáwọn ará mẹ́kà lọ́wọ́ ọba kọ́kọ́ gbé dìde ń bẹ̀ òun ni umulikúrọ̀ ìlú tẹ́gbẹ́ olótóbi ju gbogbo ayé ìpátá yẹn yẹn onímọ̀kà àṣàlàyé lè fa tẹ̀sí wa láti sẹ́yìn so gbogbo ayé yìí kò sí tó tóbi jùmọ̀ kà lọ so ìgbà ọlọ́run bá ti máa ń gbòjì sẹ́ dìde ọlọ́run bọ̀ bá wá ṣe pé ìlú kọ̀ọ̀kan kọ́ńtírì kọ̀ọ̀kan ọlọ́run bá tó wá ṣe kí ni o kò bá wá gbé òṣìṣẹ́ kọ̀ọ̀kan ìgbà ọlọ́run bá lóun ṣe bẹ́ẹ̀ rárá kárìbà àmọ́ iṣẹ́ ọlọ́run bá bẹ́ẹ̀ gbòjì ọlọ́run pé òṣìṣẹ́ eléyìí o àti wá ní gbé ẹnìkan kan dìde ní ìlú kọ̀ọ̀kan òun ni ó jẹ gbogbo iṣẹ́ ayé padà yányán iṣẹ́ tí ò bá kàn jẹ iṣẹ́ mẹ́kà nìkan ni ò bá jẹ́ kò nídìí kò nídìí kọ́ lọ Madina gan kò nídìí kọ́ dé Madina iṣẹ́ Maka àwọn ará Maka nìkan ni ó bá jẹ́ kò nídìí kọ́ lọ Madina ṣùgbọ́n lọ́ba ní kọ́ lọ Madina ará Madina wa gbà fún un ṣùgbọ́n iṣẹ́ lọ́ba ní kọ́kọ́ wa jẹ́ iṣẹ́ Maka ọlọ́ba wa ní kí ó wá padà sí Maka ọlọ́ba ní kí fatihu Maka ò ṣẹlẹ̀ ọlọ́ba gba Maka fún anabi sallam ẹgbẹ́ ìṣọ́ ọlọ́ba ní wa ń kọ́ntró Maka lẹ́yìn ìgbà wa ní pé iṣẹ́ ò tí ì parí o òṣèlú máa ṣe wá gbé lẹ́tà dìde obìrọ̀bá àwọn tán jẹ́ àwọn róòmù ọba wọn òṣèlú bá lọ gbé bá kísírọ́ òṣèlú bá lọ gbé bá kaisar àwọn tó jẹ́ ti àwọn faris òṣèlú bá ní kí wọ́n lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba káàkiri ìtọ́jú ọba nàìjíríà tó wà ń náà òṣèlú bá ní kí wọ́n lọ bẹ̀ malako abasha ọlọ́run ìṣọ́nà wa ni kí wọ́n lọ sí misra lọ́dọ̀ mukokis kí wọ́n gbé iṣẹ́ ọlọ́run ọba lọ síbẹ̀ so iṣẹ́ ìwà abẹ́rẹ́ òṣèlú ọba gangan wá ṣe ọwá gbàsọ́dún tààbù òṣèlú ọba jáde kó lu Mọ̀dínà ọbọ̀ sí ìta gbangba ní ọ̀dọ̀ àwọn Rome láti jẹ́ pé kọ́ lọ jẹ́ pé kí wọ́n wá gba Islam nígbà lọ́wọ́ bá rán sí gbogbo àyè pátá yanyan so ọlọ́wọ́ bọ̀ òun ṣiṣẹ́ kankan sí ẹnì kankan mọ́ bí kò ṣe pé kí ni o wà ní iṣẹ́ yẹn gbọ́dọ̀ tọ́ gbogbo àyè pátá yanyan tó yẹ pé àwọn tó ń jẹ́ àwọn alùpùpù àròṣìdù iṣẹ́ yẹn náà ni òṣèlú ọlọ́wọ́ bá sọ fún wọn yín pé ẹ máa ṣe kí ni o ẹ máa propagate Islam dáwà yìí o ẹ máa tàn káàkiri títí títí tí òbí dórí ilẹ̀ gbogbo ayé pátá yanyan sọlọ́wọ́n bá wá jẹ́ kí àwọn tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ ìṣọ́ lọ́wọ́n bá kí wọ́n kọ́ kí wọ́n ṣiṣẹ́ náà kẹ́gbẹ́ àwọn náà wá tí wọ́n ń tanṣẹ́ yẹn káàkiri òun náà ti dáwà yẹn náà fi dé gbogbo ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lónìí torí pé ọlọ́wọ́n bá látara pé ọlọ́wọ́n bá ti àdéhùn ọlọ́wọ́n bá ni ọlọ́wọ́n bá kan sọ fún ìṣẹ́ rẹ̀ bíi pé iṣẹ́ tá a lọ́lọ́ bá fẹ́ sọ ní ayá yìí ọlọ́run ní wà láwọ́ ṣì náà káláwọ̀ ọlọ́run ọba fẹ́ ni làbà asná fi kó lè kọrù yàtì nàdírọ̀ àbágbénìde ní gbogbo òlú kọ̀ọ̀kan ẹni tí ó máa kìlọ̀ fún wọn iṣẹ́ náà ànábí ọlọ́run bá wá ṣe nìyẹn iṣẹ́ méjì náà ni alẹ́ ìzáàrù wàtẹ̀ṣìrù iṣẹ́ àwọn ànábí ọlọ́run náà kí wọ́n jẹ́ tó wá kìlọ̀ fáwọn èèyàn pé tó wọn bá fi lè ṣe báyìí irun náà lọ́wọ́ iṣẹ́ kejì ni pé kí wọ́n wá fáwọn èèyàn ní ròdùdù pé tó bá ṣe báyìí o àlìjẹ́nà lọ́wọ́ sọlọ́ba máa sábà lò nà ní ìrọ̀ tó gbóhùn ló lágbára jù mẹ́ẹ̀ ọlọ́ni àbá ní ẹjẹ́ máa kìlọ̀ fáwọn èèyàn pé ẹ má ṣe ń tẹ̀sí ìmọ̀ o tó pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn ìdá ọmọ tó lọ́wọ́ so ìdáàrú yẹn gẹ́gẹ́ ni wọ́n kọ́ tóbi jù pé ẹ má ṣe ń tẹ̀sí ẹ ọlọ́run fi àjẹ yín o so ní bá ti wá ṣe báyìí ọlọ́run bó ṣe ràn fún yín so ọlọ́run bá máa ń gbé dìde nàdí ìrọ̀ ẹ tí ó máa kìlọ̀ fún wọn tí ó dẹ̀ tó máa fún wọn ní ròdù ọlọ́run bá ní àbá gbé dìde ní gbogbo ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n ọlọ́run ọba ò ṣe bẹ́ẹ̀ fún wọn tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run ní fẹ́lá tútí káfírí ọlọ́run ní wọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn náà gbìyànjú wọ́n fẹ́ jẹ́ ẹni tí ó máa wáyé pé tí ẹ tẹ̀lé wa tí ẹ ṣe nǹkan dá ń ṣe àwọn tó jẹ́ àwọn kèfèrí ó fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wàhálà tútí káfírí ìwọ òṣìṣẹ́ ọlọ́run ọba mọ́tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yìí tó láwọn kèfèrí gangan wọ́n máa ń wá ọ̀nà láti jẹ́ pé kí ẹni tó bá jẹ́ mùsùlùmí kó tẹ̀lé àwọn kò sí tó wà nínú máa tẹ̀lé kèfèrí adùn ní bẹ́ẹ̀ pé ìwọ náà máa bọ̀ wá sí ibi táwa náà ti ń ṣèjọsìn ká kó o ṣe táwa náà ń ṣe so àwa náà padà wá ṣe nǹkan tí wọn náà ń ṣe ọlọ́ni òṣìṣẹ́ ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ọlọ́ni wàhálà tó ti ilẹ̀ káàfìrí ọlọ́run ni mọ́tò ni pé torí pé ó fẹ́ káwọn èèyàn lè bá gba iṣẹ́ lọ́wọ́ rẹ kó wá jẹ́ wípé ó wà á jẹ́ pé ó wà á jẹ́ ẹ tí ó wà tẹ̀lé wọn má tẹ̀lé wọn rárá gbogbo jẹ́ máa ń ṣe pátáyányá àánú ni wàhálà tó ti ilẹ̀ káàkiri ọlọ́run ni wájà ìdí òun bí ìjì àdáhùn kẹbí ọlọ́run ni wájà ìdí òun bí ìkùrá dàgbélé ọlọ́wọ́ yìí ọlọ́run ní fi jagun fi bá àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí fi bá wọn sọ̀rọ̀ gan-an kùrán tá a gbélé ọ lọ́wọ́ yìí ìwọ òṣìṣẹ́ ọlọ́run ọba jẹ́ ẹni tó ṣe wípé ó fi jagun sójú ọ̀nà tó ọlọ́run ọba jihadi eléyìí gẹ́gẹ́ bá àwọn apá tí wọ́n jẹ́ àwọn afọ́ńtẹ́ fcd ṣàlàyé òun náà ní pé kóṣìṣẹ́ ọlọ́run ọba ó sọ̀rọ̀ ọlọ́run ọba fún àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn pé kó bá wọn tán já wọn kèfèrí pé kó lọ́wọ́ bó ti sọ pé ogun ti di ẹ̀tọ́ nígbà yìí ọlọ́wọ́ á ní jihadan kabiran ní ìbá wọn jagun èyí tó ṣe wípé yóò jẹ́ èyí tó ṣe pé ó lágbára gan-an so ọlọ́wọ́ bá ń sọ báyìí fún òjíṣẹ́ rẹ̀ àwọn afáàní pé ọlọ́wọ́ bá kọlifáì jihad yẹn pé kabiran tẹ́gbẹ́ yóò lànà pé iṣẹ́ náà bá gbélé ìṣọ́ lọ́wọ́ lọ́wọ́ náà iṣẹ́ yẹn tóbi túrẹ́ bí ó ti náà iṣẹ́ náà gbọ́dọ̀ jẹ́ ìṣiṣẹ́tọ̀ rẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ ìṣiṣẹ́tọ̀ tí ó tóbi gan-an ọlọ́wà sọ fún un pé wàjà ìdí olùbí yìí pẹ̀lú kùránì tá a gbélé ọ yìí o jẹ́ ẹgbẹ́ pé yóò tiraka ó pe àwọn èèyàn ṣe dáwà fáwọn ènìyàn ṣe dáwà fáwọn ènìyàn pẹ̀lú kùránì tó gbé súrà táǹkà ìsúrà mọ́kà ni pé kéde pé kó bá wọn jagun ṣe dáwà fáwọn ènìyàn ní ìṣe dáwà tí ó tóbi gan ní ìpèpè tí ó tóbi gan so mọ́ relent mọ̀jẹ̀ ló ṣe wípé yóò sọ pé o ò ṣe má jẹ́ ló ṣe wípé ó tún máa ṣe gan púpọ̀ ọ̀nà máa ń pe ìṣọ́ náà bá rẹ̀ láti jẹ́ pé kó lè bá jẹ́ ẹni tí ó máa pe àwọn èèyàn sójú ọ̀nà ìtọ́ náà bá gan náà. وهو الذي مرج البحرين هذا عذب ọlọ́run bá tún ṣe àlàyé fún wa nípa àwọn àmì ọlọ́run ọba tọ́pẹ́ ọlọ́run ọba nìkan lọ́ba tí ń darí gbogbo rẹ̀ tí ò sí ẹ̀dá kankan tí ń darí àwọn nǹkan wọ̀nyí kí náà ní nǹkan tọ́pẹ́ ọlọ́run ọba ni ọba tí ń darí ẹ̀ ọlọ́run ọba ní wá wúwa lẹ́dí márọ̀jà bahrain àwọn àpá àtúnjẹ àwọn àfúnni tafsir èyí tí wọ́n ṣàlàyé fún wa náà ni pé ọlọ́run ọba dá odò méjì sórílẹ̀ ayé. àwọn odò kan ń bẹ ọmọ ènìyàn ọlọ́run ọba ní kí wọ́n máa bù kí wọ́n máa mú torí pé yóò máa dùn ní ẹnu wọn àwọn yẹn sábà máa ń jẹ odò kéékèèké lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ àwọn odò tó jẹ́ àwọn odò ńláńlá ọlọ́run dá àwọn odò yẹn kó jẹ́ pé àwọn máa ń wà sọ́ọ̀tì wọ́n máa ń fi wọ́n kan ẹnu yóò fẹ́ di jẹ́ pé nǹkan tó pé ó fẹ́ korò ọlọ́run so odò méjèèjì yẹn ọlọ́run ọba ló wá dá èyí tó dùn ọlọ́run ọba ló dá èyí tó korò ọlọ́run ọba ló àwọn apá wa ní ìtumọ̀ amárànjà náà ni pé ọlọ́run ọba ní kékeré odò yẹn máa sàn kí wọ́n máa sàn káàkiri wọ́n á máa ara wọn ọlọ́run ọba ló ṣe eléyìí kí wọ́n máa jẹ́ ẹni pé wọ́n máa sàn káàkiri wàhùwà lẹ́dí lẹ́bàá ọlọ́run ọba lọ́ba ló ṣe wípé ó mú sàn pàdé ara wọn àwọn odò méjèèjì tí wọ́n jọ ń sàn odò wo ọlọ́ni ààyà àdìbò fúrọ́ ọlọ́ni ní kó jẹ́ àdìbò bá fi sẹ́nu ọlọ́ni kó máa jẹ́ omi tí ó dùn ọlọ́ba ní kí odò alákọ̀ọ́kọ́ kó máa jẹ́ omi tí ó dùn lẹ́yìn wá gbà náà ẹlẹ́ẹ̀kejì ọlọ́dún wa ni pé tómi yẹn bá tún wá dùn ọlọ́run wa tún ṣe ní fùrọ́ọ̀tù omi èyí tó ṣe wípé yóò máa jẹ́ èyí tí ó máa lọ tìrín lẹ́nu omi tó pé èèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ mu omi tí ó tutù lọ́nà fún èèyàn tẹ́gbẹ́dọ́gbẹ́ bá ń gbẹ̀yàn téèyàn bá gbé sẹ́nu yóò jẹ́ nǹkan tó yẹ pé yóò gbẹ̀yàn ní òǹgbẹ olóòwò pè ní omi tó jẹ́ fòrọ̀ ọ̀tún ọlọ́run bá ní àwa la ṣe omi yìí bẹ́ẹ̀ tẹ́bi pé téèyàn bá fẹnu kàn yóò máa jẹ́ nǹkan tó pé yóò máa wù yàn mu so ọlọ́run bá ló ṣe omi náà ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní omi alákọ̀ọ́kọ́ nìyẹn ọlọ́run bá ló ṣàlàyé pé báàrù ni pé àlìbáàrù alákọ̀ọ́kọ́ òun jẹ́ ádìbò kí ni ó fòrọ̀ ọ̀tún ọlọ́ni wa ájá milhun ujaj ọlọ́ni eléyìí tó tún á jẹ́ omi ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní milhun ọlọ́run ní omi tó dà gẹ́gẹ́ bí iyọ̀ ní ẹni pé wà sọ́ọ̀tì ọlọ́run ọba ní omi tó dà gẹ́gẹ́ bí iyọ̀ ní ujaj omi ìtúwá nìyí ọlọ́run ní ujaj omi tó korò lẹ́nu ni tẹ́gbẹ́ téèyàn bá fẹ́ téèyàn bá fi sẹ́nu èèyàn ó tú lẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ní omi tó jẹ́ pé ó korò ní ẹnu ni so omi méjèèjì yìí ọlọ́run bá dá oríṣi omi méjèèjì ọlọ́run bá dá sí orílẹ̀ ayé nìyẹn ọlọ́run wa ní kí ni o wàjàlá bẹ̀yìn náà wà. wàjàlá bẹ̀yìn náà wò má bẹ̀rù sàkóhùn wàhíjìrán màhájúrán wọ́n ní ọlọ́run ọba wájà alábẹ́yìn náà mọ́ barúzà kan barúzà kan wàhídì rán mahajúrọ̀ ọlọ́run ọba jàálàbẹ̀yìn náà mọ́ barúzà kan ọlọ́run ọba wá ṣe gàgá sáàrin àwọn méjèèjì sàmà fún tẹ̀sí ni wo pé èwo ni gàgá tó wà láàrin àwọn méjèèjì so àwọn àfáà kan gbà wípé. tí omi tó bá jẹ́ omi èyí tó dùn àti omi èyí tó jẹ́ yí pé ó jẹ́ èyí tí ó korò tí wọ́n bá fi lè sàn ara wọn nígbà tí wọ́n bá sàn ara wọn wípé ọlọ́run bá máa ń jẹ́ kó jẹ́ pé gàgà kan wà láàrin àwọn méjèèjì tí wọ́n ara wọn ọlọ́run fẹ́ kó jẹ́ pé èyí tí ó korò kó máa wà lọ́tọ̀ èyí tó dùn náà kó jẹ́ kí ni o kó wà lọ́tọ̀ kí àwọn méjèèjì ó sì máa ṣe o kó máa wọnú ara wọn. pé ọlọ́run bá ti fi gàgà síbẹ̀ tí wọ́n ní wọnú ara wọn lórílẹ̀ ayé yìí ni pé èyí tó korò kò ní lọ bá èyí tí ó wàá ba èyí tó dùn jẹ́ pé ọlọ́run bá òsè ọlọ́run bò fẹ́ kó rí bẹ́ẹ̀ rárá tó yẹ àwọn tó dẹ̀jẹ́ àwọn tó jẹ́ èyí tó korò yẹn ni àwọn odò ńláńláńláńláńlá tẹ́gbẹ́ yẹn kí wọ́n ba kí ni o àwọn odò kéékèèké yòókù kí wọ́n bàjẹ́ ṣùgbọ́n ọlọ́run bá ti ṣe gàgà tí wọn ò fi ní ṣe kí ni o tí odò ńlá yẹn ò fi ní ọ̀rọ̀ lu èyí tó jẹ́ kékeré táwọn èèyàn fẹ́ máa mu tí ò fi ní bàjẹ́ àánú ọlọ́run bá nílé yìí tó àwọn apá kan sì gbà pé eléyìí gàgà tá a lè fojú rí ni pé èyí tá a lè fojú rí ni pé bárísàkọ̀ yẹn ọlọ́run ọba gbà lérò pẹ̀lú àlìyábísùmínàlà hardi àwọn tó ti àlìyábásùmínàlà hardi àwọn tó gbẹ nílẹ̀ àwọn tó gbẹ lórí ilẹ̀ ilẹ̀ tó gbẹ báyìí àwọn àyè tó yẹ pé wọ́n dry lórí ilẹ̀ gbogbo ilẹ̀ tó gbẹ yìí ọlọ́run ọba fi demarcate àwọn odò yẹn ló jẹ́ pé ọlọ́run bòbí jẹ́ kí wọ́n ṣe kí ni o kí wọ́n ṣèpàdé ara wọn ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tó yẹ pé wọ́n jẹ́ ètò koro ọlọ́run bá ti ní kílẹ̀ ẹlẹ́kọ̀ọ́ di wọn láàrin kí wọ́n má lè lọ sàn bá èyí tó jẹ́ èyí tó dùn ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀ pé àwọn afágbà pé àwọn ibi tó gbẹ tá a wà lórí ilẹ̀ lẹ́yìn ọlọ́run bá fi sọ pé kí àwọn tó wà kí àwọn eléyọ̀ wà lọ́tọ̀ káwọn eléyọ̀ wà lọ́tọ̀ kí wọ́n bá sàn pàdé ara wọn. sọ ọlọ́run bá fi ilẹ̀ lẹ̀ ọlọ́run bá fi ṣe gàgà ọlọ́ni wájà alábẹ́ iná wùmá bàríza kan ọlọ́ni àwa la ṣe sáàrin wọn nǹkan tí ó máa jẹ́ gàgá wà ìjì rọrùn ní tí ó máa kọ̀ fún ìkíní àti kejì kí wọ́n má lè pàdé ara wọn máa jù gàgá kan atúnfin náà síbẹ̀ nǹkan tí ó máa kọ̀ tá a ti jẹ́ pé kó máa di nǹkan jẹ́ pé kò ní jẹ́ kó lè pàdé ara wọn ọlọ́ni àwa la fi síbẹ̀. so lọ́run sọ nínú súrà tó jẹ́ sọ́tò rahman aya nineteen twenty one ọlọ́ni marajal ọlọ́ni méjèèjì yẹn o ọlọ́run ọba mú wọn sàn wọn pàdé ara wọn yẹ́lì tẹ̀kìyà ara wọn ṣùgbọ́n wọn barizakun láàyè bùkìyà ni ọlọ́run tó wá fi kan sáàrin wọn táwọn méjèèjì ò lè kọjá gàgá yẹn lọ bá nìkejì ọlọ́run ayé ààlà ìrọ̀bí tukadiba ọlọ́ni ẹ̀yin ẹ̀yin àtàlìjẹ̀lú ẹ̀yin náà wo eléyìí kẹ́ ẹ mọ̀ pé dẹ̀kun kan náà àwọn dẹ̀kun ọlọ́run ọba yín ni sẹ́yìn gangan lè sọ pé kèsì dẹ̀kun ọlọ́run ọba yín àní sọ pé kèsì dẹ̀kun ọlọ́run ọba wa lélẹ́yìí tí ọlọ́run ọba tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa so ọlọ́run ọba tó sọ nínú suratu namli aya sixty one ọlọ́ni amma ja'alal arda qarara ọlọ́ni ẹ wo bọ́lọ́run ọba ti ṣe ilẹ̀ ẹlẹ̀ ọlọ́ba ni kó dúró gbẹ̀ngbẹ̀ng wájà alákìlá àlà àní àràn láàrin àwọn ẹlẹ́yẹ lodò wá wà ọlọ́wà ni kò kílẹ̀ lé o láwọn láàrin ọlọ́wà bá ló ṣe eléyìí wàjà àlàlà àràn wá síyà ọlọ́wà bá ṣe kíni o ọlọ́wà bá ṣe òkè sórí ilẹ̀ wàjà àlà bẹ́ẹ̀ bàrẹ́ ní hàjíza ọlọ́wà bá mú ìdí òmò di odò méjèèjì lọ́wọ́ tó fi ní ṣèpàdé ara wọn ọlọ́wà bá fi síbẹ̀ gàgá kan ọlọ́ni ayélujá umma allah ọlọ́ni ìjọ ọlọ́wà bá mí tún bẹ pẹ̀lú ọlọ́wà bá yìí bal aksaru um láàyè àlàmú ọlọ́run ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ títóbi ọlọ́run bá sọlá ọba yẹ ká fẹ́ ká mọ títóbi òun látara omi tá à ń mu ká mọ títóbi òun látara omi tá à ń tọ́ wò ká mọ títóbi òun pé ọlọ́run ọba ló ṣètò omi fún wa ọlọ́run ọba ní tọ́jú pé òun ló wá ṣètò rẹ̀ òun ló ti ṣàlàyé ẹ̀ fún wa kálíbà mọ̀ pé òun gangan ló wà behind àwọn nǹkan yìí kálíbà àmọ́ jọ́sìn fọlọ́run ọba ló máa fi ń ṣàlàyé lé fún wa náà. وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وسعرا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó máa ń fẹ́ kó jẹ́ ipe lẹ́yìn ìgbà tá a bá wo gbogbo nǹkan tí ń bẹ láyé pátá yẹ́yẹ́ ọlọ́run ni wà fi àǹfùsìkùn àfàlà tòṣèrú ọlọ́run ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín ẹ ara yín ó yẹ kẹ́ ẹ ti ara ara yín ronú ọ̀rọ̀ ọlọ́run ọba so kálíbà àwa ti ara ara wa ronú ọ̀rọ̀ ọlọ́run ọba àwa gangan ọlọ́ba wa fẹ́ fi àyà eléyìí ṣàpèjúwe fún ara wa kálíbà àmọ́ títóbi ọlọ́run ọba àwa èèyàn gangan lọ́lọ́run ọba fẹ́ fi ara wa ó fẹ́ fi ṣàpèjúwe ara wa ọlọ́ni wa wúwa lẹ́dí kọlákọ̀ mi náà lè máa ìbáṣà rọ̀ ọlọ́run ọba yìí òun ló dá látara omi àwọn afáàní omi wo atọ́ bá ṣàrọ̀ òun ló dá gbogbo wa tá ń jẹ́ èèyàn yìí ọlọ́run ọba ló dá gbogbo wa tá ń jẹ́ èèyàn yìí látara omi látara omi tó jẹ́ nutfa nítorí ọba fi sí ọ̀dọ̀ ọkùnrin tọ́gbẹ́ ọlọ́run ọba lé òun fi sí ibi ìbàdí ọkùnrin ọlọ́run bá lóun fi omi ẹ sí igbá àyà obìnrin ọlọ́run bá ju ibi tó tún wà fún àwọn adájọ́ mi ènìyàn nínú súrà pẹ́pẹ́ àwa náà mọ̀ ọlọ́run bá ó ṣàlàyé léyìn fún wa lẹ́yìn wá àgbà náà tí ọlọ́run bá ṣàlàyé léyìn fún wa ọlọ́run bá omi méjèèjì yìí máa papọ̀ nígbà tó bá wá papọ̀ láwa jẹ́ kí ọmọ ènìyàn máa di nǹkan tó yẹ pé àá da ọmọ èèyàn ẹ̀gbọ́n náà bá ti dá ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá júwe fún wa ká lè bá ronú nípa ara wa náà wípé àjábọ́ ládojú sẹ́mà ọlọ́run ọba dá wa ọlọ́run ọba dọ́mọ ènìyàn mi notipati ń dọ̀ iyì ìfà ọlọ́run ọba dá wa láti bí àtọ̀ tó lẹ́ ẹ̀rọ bí ẹnì kọ̀ọ̀kan wa ti wá rí ní ìsìn báyìí àwa di ẹ̀dá tó pé táwọn náà máa pe alágbára àwa náà tún gbé nǹkan àwa náà sọ pé alágbára ń pe alágbára ọlọ́run ọba dá látara àtọ̀ yìí ọlọ́run bá dá akọ níbẹ̀ ọlọ́run bá dá abo níbẹ̀ ọlọ́run bá ti ṣàlàyé lè fún wa ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn súrọ̀ tó ṣáájú lọ sọ ọlọ́run ọba yìí ó sọ fún wa pé òun lòún dá wa látara omi àwọn afọ́n tẹ́sí wa ní omi náà ní kí ni o àtọ̀ ọlọ́run bá jẹ́ ní kọ̀ọ̀kan ata àwọn kálẹ̀ ń bì ká ti bẹ̀rù inú ọlọ́run ọba kálíbà àjọsìn fọlọ́run ọlọ́run ní ọlọ́ni lẹ́yìn ìgbà tá a wá sọmọ ènìyàn látọ̀ jàálàwù nàṣàbà àwa sọmọ ènìyàn náà di nàṣàbà ẹni tó ní fámìlì ọmọ yẹn náà wà máa sọ yìí pé wọ́n wà ní pé ta ni àgbà nínú fámìlì bíi olóde èmi ni èmi mo kù ní baálé fún gbogbo àwọn tó kù so oníwà rẹ bóòlù gbogbo àwọn náà wà lẹ́yìn ó ní gbogbo àwọn ọmọ àrọ́mọdọ́mọ àwọn nìyí gbogbo pátá yẹn onìkan náà wà kú ní baálé lọ́nà fàájì aláwọ̀ nẹ́sàmà ẹ̀rẹ́ pé omi kékeré la fi omi tí ò wúlò la fi òun náà tún wá bí ọmọ ọmọ yẹn náà tún wá bí ọmọ àwọn ọmọ yẹn náà tún wá máa bí ọmọ wọn àwọn ọmọ yẹn máa so òun nìkan yóò máa sọ pé gbogbo àwọn ọmọ òun nìyí àwọn ọmọ ọmọ òun nìyí àwọn ọmọ ọmọ òun nìyí ọlọ́ni àwa là ń sọ ti bẹ̀rẹ̀ ọlọ́ni ó yẹ kí o ti bẹ̀rẹ̀ ronú ọlọ́run ọba kó o bí tóun ti bẹ̀rẹ̀ tóun náà wá bímọ tọ́wọ́ yẹn náà wá bímọ tó wá ń pèrè ẹni nasab tó náà wá pé family ọlọ́ni fàjà aláwo nasab ọlọ́ni ibi tí o ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn omi náà lọ́mọ yẹn ti bẹ̀rẹ̀ wọ́n tó jẹ́ mágàjìlé kan lónìí wọ́n tó jẹ́ kínní ti bẹ̀rẹ̀ nìyẹn kó ló wá máa sọ pé family ọlọ́ni àwa la ṣe ọlọ́ni wá sí rọ lẹ́yìn wá àgbà náà ọmọ ènìyàn ibi tó ti bẹ̀rẹ̀ táwọn ọlọ́run bá wá sọ di kí ni ó sí ìrọ̀rùn ọlọ́ni á jẹ́ kí ọmọ ènìyàn kó jẹ́ ẹni tó ṣe yí pé òun náà wà á di ẹni tó ṣe yí pé yóò tún wá lọ fẹ́yàwó tẹ́ bá ti fẹ́yàwó ìyẹn máa di so yóò wá di sí irun sọ́dọ̀ àwọn tó fẹ́yàwó sí ọ̀dọ̀ wọn. so àwọn tí yẹn bá lọ fẹ́yàwó lọ́dọ̀ wọn olóyìn na jẹ́ pé èyàn lọ fẹ́ obìnrin kan níbì kan tó pé torí pé kéèyàn ló di pé èyàn fẹ́ pọ̀ èyàn fẹ́ ní fẹ́ di tí ó jẹ tí ó pọ̀ ó ní di ìyàwó so lọ níbi táwọn náà ti jẹ́ pé àwọn náà omi kan náà lọ di di yóò wà lọ mú ẹnìkan nínú titi wọn náà tó bá mẹ́nìkan nínú titi wọn di fámìlì ńlá pé ọlọ́run ní yóò wá sọ pé òun ní sẹ́yìnrù so sẹ́yìnrù èèyàn ni àna èèyàn ìbí náà bá ti lọ fẹ́yàwó òun náà máa ń pè ní wá ní sẹ́yìnrù èèyàn òun náà ń pè ní àna ilé àna náà ti lọ fẹ́yàwó ṣùgbọ́n tó wáyé pé wọ́n wá fẹ́ ìyàwó lọ́dọ̀ èèyàn ẹ̀dọ́ wá fẹ́ ìyàwó lọ́dọ̀ èèyàn yẹn nínú lágbáwá a máa ń pè ní kìtìnù la máa ń pè so ẹ̀dọ́ wá pé ẹ̀dọ́ wá pé kìtìnù mi ní lágbájá mi pè ẹ̀dọ́ wá fẹ́ ọmọ ní ọ̀dọ̀ wa so òní kìtìnù èèyàn wá pé a jẹ́ kìtìnù mi so ẹ̀dọ́ wa fẹ́ mọ ní ọ̀dọ̀ wa ẹ̀dọ́ wa fẹ́ mọ yẹn a máa pẹ́ ní ẹni sírù tiẹ̀ ẹ̀dọ́ wa fẹ́ mọ yẹn wọ́n máa pẹ́ ní pé kí ni orí ó ní pé àná mi yẹn tí mo lọ fẹ́ mọ ní ọ̀dọ̀ wọn nìyẹn so sírù jábẹ́ ni asahab kìtìnù jábẹ́ ni aptan so àáfàá ni pé ọlọ́run bá ló jẹ́ kí àwọn ọmọ ènìyàn àwa di ara àwa ti ara ilé yìí àwa ń di ẹni tó ṣe yí pé à àná ibi tí mo ti lọ fẹ́ ọmọ àní fámìlì àwọn tí mo bí lẹ́ẹ̀lẹ́ látara omi náà ni gbogbo àtijọ́ bẹ̀rẹ̀ tàbí wá ń dì báyìí ọlọ́run bá ń ṣàlàyé ara wa fún wa ká lè bá a mọ bí a ti ń jẹ́ bá a ti wá ń pọ̀ sí i láti bàbá ńlá wa ádámà àti yálà wa àwa ọlọ́run bá bẹ̀rẹ̀ látara ẹnìkan ṣoṣo gbogbo ayé ti wá pọ̀ tó lónìí àwa pọ̀ gan ọlọ́run bá ló ní kí ọlọ́run bá ló ṣètò eléyìí ká lè bá a mọ títóbi ọlọ́run ọba ọlọ́run bá ṣe eléyìí ọlọ́ba wa ń sọ fún wa pé wàkánà rọ̀bùkà kọ̀dírọ̀ látara ilé ìdọ́lọ́wọ́ bá ṣe wàkánà rọ̀bùkà kọ̀dírọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ọba tó lágbára ni ọlọ́run gangan sọ fún kánà rọ̀bùkà kọ̀dírọ̀ ìdóṣòro ṣe ni ọlọ́wọ́ bá jẹ́ ọba alágbára látara rẹ̀ kẹ́hìn náà bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá júwe fún wa pé ádámọ̀ ló ń kọ́kọ́ dá lẹ́yìn náà òun yọ àwọn àwù látara rẹ̀ ọlọ́ba látara bẹ́ẹ̀ wá ń pọ̀ sí ọlọ́ba ti wá ń pọ̀ tó ọlọ́ba ni wà kánà rọ́bù kakọ̀ dí irọ́ ọlọ́ba ọba tó lágbára ni kò sí tí ò lè ṣe so ìkànnù nǹkan tó ṣe nìyẹn tó tún kéré gan ọlọ́ba ni gbogbo dídá yín ò tó kankan kò dọ dídá sẹ́mà àtìlẹ́lẹ̀ ọlọ́run dídá sẹ́mà àtìlẹ́lẹ̀ ó tóbi ju dídá èèyàn lọ gan so dídá sẹ́mà àtìlẹ́lẹ̀ ó tóbi ju dídá ọmọ so yàrá bá wà tó wá pọ̀ tó ọlọ́run ká mọ̀ jọra wa wa káwo bí tá a ti bẹ̀rẹ̀ látara bẹ́ẹ̀ káàánú ronú sọ́dọ̀ ọlọ́run ọba káwa jọ́sìn fún ọlọ́run ọba náà. ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا. sọ́dọ̀ bá ń ṣàlàyé fún wa nínú ayé àti fún wa yìí ọlọ́ni wáyà abudúnà mi dúnilá ìmàláyà ń fáwùkún wà láyà dúrúkún wàkánàlìká fírùwàlà rọ́bì zọ̀hírọ̀ ọlọ́ni tó ní bá ti ń sàlàyé fún àwọn kèfèrí tó wàyà abudúnà mi dúnilá ọlọ́ni àwọn kèfèrí wọ́n lọ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba tó yẹ kí wọ́n jọ́sìn fún wọ́n lọ jọ́sìn fún máa láyà ń fáwùhún nǹkan tó ṣe wípé kò lè ṣe wọ́n láǹfààní ẹ̀wọ̀n bọ́lá ti ṣàwọn láǹfààní ọlọ́run bá dá ọmọ ènìyàn yóò tún wá bí ọmọ ọmọ òtún sọmọ èèyàn láǹfààní lórílẹ̀ ayé ẹlòmíràn ti di tálákà ọmọ rẹ̀ ló ti padà sọdọ́ lóru ẹlòmíì ìnira kan ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹni ó tọ́jú ẹ̀ ọlọ́wà tó ń jẹ́ pé kí àwọn ọmọ ó tọ́jú ẹ̀ látara bẹ́ẹ̀ ẹlòmíì àwọn àna rẹ̀ ni ó sáré ni ó fi dolówó oríṣi nǹkan báyìí ọlọ́wọ́ bá fi ran mọ èèyàn lọ́wọ́ nìyẹn ọlọ́wọ́ bá ń ṣùgbọ́n mọ èèyàn iṣẹ́ kó dúpẹ́ fún ọlọ́wọ́ bá kò yí dúpẹ́ fún ọlọ́ni wàyà àbùdúnà ní dúnì láì mọ́láyà ń fa òhun ọlọ́ni mọ́láyà ìdí ò lè ṣàwọn èèyàn láǹfààní ni wọ́n aláǹfẹ́ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọlọ́ba ti pèsè bọ́mọ yẹn ó ti mọ ráǹfààní lórílẹ̀ ayé ṣùgbọ́n ọmọ èèyàn ní ẹni tí ò ní so láǹfààní igi lòun ọlọ́mọ jọ́sìn fún ẹ̀dá ọlọ́run tí ò lè ṣe láǹfààní lòun ọmọ jọ́sìn fún ṣéèkù kan lòun ọlọ́mọ forí balẹ̀ fún wàláyàdúró ọlọ́run níbi wo ti lè sọ ọmọ èèyàn láǹfààní bẹ́ẹ̀ náà ni wọn ò lè jẹ́ tó lè fìnira kọ́ mọ́ ènìyàn ọlọ́run ló kápá kó fìnira kọ́ mọ́ ènìyàn tẹ́lẹ̀ bá tẹ̀lé náà kọ́mẹ́yẹ tí gbogbo ayé bá lóun fẹ́ gbalẹ̀ tí mo lè ní gbalẹ̀ níwájú ọlọ́run ọlọ́run ló kápá bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn èèyàn tí wọ́n lọ sìn lẹ́yìn ọlọ́run ọba ní tí ò lè ṣe wọ́n láǹfààní nǹkan tó ẹgbẹ́ kìíní o kò sí lè fi ìnira kankan tí ò lè fi kàn wọ́n òun náà ni àwọn ènìyàn ni wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n lọ sìn ní ẹ̀yìn ọlọ́run ọba náà. وكان الكافر على ربه ظهيرا ọlọ́ni wa kánà lè káfíìrù alárọ́bí zọ̀hírọ̀ sàmà protest ni pé alituma káfíìrù yẹn sí jámù so wọ́n ní alituma káfíìrù yẹn kátúmọ̀ rẹ̀ sí jámù ọlọ́run bá sọnù sọ́dún tààríìmù ọlọ́ni wàlímàlá ìkàtù bàdàdà líkazọ ìyí ọlọ́mọdé ló jámù tọ́pẹ́ zọyìn yẹn túmọ̀ sí jámù àwọn màlá ìkà wọ́n jẹ́ lóye pé yóò tún ran ànábì lọ́wọ́ ọlọ́wọ́n ni wàkánà lè káfíìrù wọ́n ní bẹ́ẹ̀ lọ́yẹ́ káfíìrù bẹ̀yẹn wọ́n ní àbújá ilẹ̀ ọlọ́wọ́n bá ń sọ ń bẹ̀ wípé káfíìrù zọ ìrọ̀n alárọ̀bì kèfèrí náà ó wá jẹ́ zọ ìrọ̀n ẹni tí lọ ra ṣèrànlọ́wọ́ fésù èsù lọ mẹ́rin sẹ́mi láti ìnáwó èèyàn lọ́wọ́ òun tó wá dúró wípé òun fẹ́ ṣèrànlọ́wọ́ fésù aláàárọ̀ bì í egéṣọ́ ọlọ́wọ́ ọba rẹ̀ èsù ló fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà ọmọ èèyàn náà wá ní pé ọ̀dà ìrìn èsù lọ́wọ́ o ìní jẹ́ kí àwọn èèyàn ó tún jẹ́ kí ni o kí wọ́n tẹ̀ ìtọ́lọ́wọ́ ọba ọlọ́ni kèfèrí náà wá jí àwọn tó wá tún ẹni jámù pé wàkánàlì káfíìrù ó bì pé àwọn kèfèrí wọ́n wá jẹ́ tó ṣe pé wọ́n wá ran wọn lọ́wọ́ àwọn kèfèrí ń ran wọn lọ́wọ́ àlàárọ̀ bì í ègé sọlọ́run wa wọ́n ní àwọn ò kí ọ̀rọ̀ ọlọ́run bó múlẹ̀ lórílẹ̀ ayé bí àwọn tó jẹ́ àwọn kèfèrí báyìí náà ni wọ́n ti ń ṣe lẹ́yìn tó ṣe yí pé wọ́n ń pe àwọn èèyàn lọ sí ojú ọ̀nà ṣèitán òun ni àwọn tó jẹ́ àwọn kèfèrí òun ní pa àyàn lọ́wọ́ ìbáṣọ́nù sọ́ọ̀tù yàsín ọlọ́ni wà takọ́sù mi dúni láyé àlẹ́ a ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n ti gbá mú lẹ́yìn ọlọ́run ọba àwọn nǹkan tí wọ́n ń sìn làálàhùn yóò sọ̀rọ̀ wọ́n wò wípé àwọn kan náà sìn yẹn wọ́n máa ràn wọ́n lọ́wọ́ láyé sẹ̀tì ìwúnà náà sọ̀rọ̀ òun ọlọ́ni àwọn tí wọ́n ń sìn yóò lágbára láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n wá òun la òun jù ú dòun mú dọ̀rùn ṣùgbọ́n àwọn tí wọ́n já wọn kèfèrí wọ́n ti wá lọ di ọmọ ogun tí wọ́n kóra wọn jọ tí wọ́n pé ètò àwọn ọmọ ìrànlọ́wọ́ náà ni àwọn òòṣà àwọn làwọn ọmọ ìrànlọ́wọ́ àwọn nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ọba làwọn mọ̀ ràn lọ́wọ́ ṣẹ́gun lórílẹ̀ ayé lónìí àwọn èèyàn máa pèpè lọ síbi ijó lọ síbi orin lọ síbi ìṣètò lọ síbi ìṣèké lọ síbi ìṣèké bèrè sọ́lọ́run ọba gbogbo aburú ayé làwọn èèyàn pèpè sí. so ọlọ́ni wà kánàlì káàfẹ̀rù àwọn tí wọ́n já àwọn kèpèrè ọlọ́run tí wọ́n já àwọn kèpèrè tí wọ́n ń takọ ọlọ́run tí wọ́n tẹ̀lé tọ́lọ́run ọba ọwọ́ ajẹ́ tí ń ṣèrànlọ́wọ́ ìgéṣẹ́ ọlọ́run ìjẹ́ tí wọ́n wọ́n lọ sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ní tí ò ní ṣe wá lábàá ní tí ò ní jẹ́ kí tí ò ní jẹ́ ẹ̀ tí ò dẹ̀ni tó lè kó nira bá wọn. tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ti wá pé àwọn tó ti wá fẹ́ mọ̀ náà wọ́n ti wá wọ́n bá pé ọ̀nà wo lágbà sí wọn lọ́nà so dọ́ọ̀lù fàdọ̀lù wọ́n sọ ọ̀nà wọ́n tún fẹ́ tún sí àwọn èèyàn lọ́nà so kọ́ lọ́mọ sí àwọn bẹ́ẹ̀. نعم وما أرسلناك إلا مبشرا ونذيرا ọlọ́run ní ìwà òjíṣẹ́ ọlọ́run ọba wà máa rìsálìnàkà ìlà mubashira wa nadhira ọlọ́run bá wá ń sọ fún òjíṣẹ́ rẹ̀ wípé ìwọ iṣẹ́ tá a rún ẹ òun náà ni kò jíṣẹ́ fáwọn èèyàn bí wọ́n ti mọ̀nà ọwọ́ àwọn ọlọ́run ọba ló so iṣẹ́ ti ẹni pé àrùn ń ṣẹ́jú pé ìlà mubashiron ìwòsàn ọlọ́run ọba ó máa jẹ́ mubashiron bil jannati liman ato Allah ó máa fún ní rò pé yọ wà lìjánná ẹni tó bá tẹ̀lé tọ́lọ́run ọba wa nadhiran bayna yaday adhabin shadid liman khalafa amrullah ó dẹ̀ máa jẹ́ tí ó máa kìlọ̀ fáwọn èèyàn yìí pé ìyà kan bẹ́ wájú wọn tí wọ́n jẹ́ ẹ́ ẹni wá ti dédé pé bá yapa iṣẹ́ títọ́ lọ́wọ́ bàtọ́ náà bá gbélé lọ́wọ́ so iṣẹ́ tó náà bá gbé fáwọn òjíṣẹ́ lélẹ́yìn iṣẹ́ méjèèjì àlè ìdàrú wàtẹ̀ṣì ìmọ̀ kìlọ̀ fún yàn àti ìmọ̀ fún yàn ní ìró òdòdó náà. kùlùmọ́ asálùkù mọ́lẹ̀ yìí mi ní hajar. إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا lẹ́yìn ìgbà náà dáwà tí òṣìṣẹ́ ọlọ́run ọba tí ó máa ṣe òun náà ní wípé ó máa ṣe dáwà èyí tó jẹ́ pé yóò máa ní ìbámu sí dáwà àwọn tó jẹ́ pé àwọn náà ti jẹ́ ẹni tó ṣáájú lọ síwájú òṣìṣẹ́ ọlọ́run ọba kùlìmọ̀ àṣàlùkùn alẹ́ ìmì àjìn sọ fún wọn wípé mi ò tọrọ lọ́wọ́ yín kẹ́ ẹ fún mi ní owó kankan mi ò tọrọ dúkìá kankan lọ́wọ́ yín àṣàlàyé lè fún wa sẹ́yìn pé bá fẹ́ ṣe dáadáa wà kì í ṣe pé àtọ́ pé ẹ fẹ́ kọ́yàn lẹ́sìn ọlọ́wọ́n ọba ọ wà ní kí ẹni ó jẹ́ ẹni tí ó mú owó wá ṣùgbọ́n tí àwọn ìjọba bá wò pé àbáwọn tó ń darí nínú ìlú tí wọ́n rí ẹni ṣe dáa wà